mo parọ́ fọkọ mi àṣírí mi lè padà tún sí lọ́wọ́. yẹmilade yẹmilade kí ló dé tó ń bára ẹ jẹ́ unnecessarily kí ló ń ṣe é tí ò ṣe nìkan rí you have deceived me for too long torí lásìkò tí mo wà yìí mo ti gbọ́n. má kò jìnnà sóhun àárọ̀. abẹ kọ sóhun àárọ̀. jíǹkẹ́ please go. ṣàkójọ́ kọkùnrin kan máa control life ẹ̀ wọ́n tó bá ti gbé wàhálà èdè fi sílẹ̀ ó jẹ́ kó máa gbó bí ajá. èmi náà kọ́ kẹ́rù mi jáde ní ọkọ mi bí wọ́n ṣe kẹ́rù ẹ̀ kúrò ní bàbá àwọn ọmọ. ṣẹ́ẹ̀sì rí bí mo ṣe dúró yìí mi ò ní two thousand lọ́lá káàdì two gan kí n tó lè mo gbọ́dọ̀ wáyà tí ó sì transfer hundred naira sí if you're serious with me wà á ti tẹ̀lé mi lọ sọ́dọ̀ àwọn òbí mi. àṣírí ẹ̀ tó mọ̀ To wà lọ́wọ́ torí ẹ̀rọ ṣe ń pè tẹ́. ǹjẹ́ ilé ọmọ ẹ̀ ṣì wà láàrin báyìí. dájúdájú ilé ọmọ mi ṣì lè wà bẹ́ẹ̀. ó ṣì lè wà bẹ́ẹ̀ àbó wà bẹ́ẹ̀. ọ̀pá rẹ̀ ni sẹ́ńtì mo fẹ́rẹ̀ irú ayé òṣìwò ló dé yìí obìnrin tí mo bá sùn tipátipá èmi ló lè ràn lọ́wọ́ tọ́lọ́hún kọ́ ọmọ ẹ̀ látòjú ọ̀run kò sẹ́lòmíì ọlọ ṣé tèmi náà bá lọ sí amẹ́ríkà tí màá ti máa dìrì yìí nǹkan dà. o ò ní gbádùn. AK-47. My name is The Thief. Down! Raise up your both hands. Lock them behind your head. Àdéhùnbáyé. Tó bá wojú olè ó dá wojú rẹ̀. Tó bá wojú olè ó dá wojú rẹ̀. Àtọ́lá níbo lẹ wà sí àwọn ọmọ tí mo náà gbà yìí kọ́kú wọlé kọ́kú wọlé yàrá bá mi. how come sir. gidi gidi gbọ́. ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. jẹ́ ń bẹ́ fún. jẹ́ ìmọ̀ pé adé ìlú lọ́gbẹ́ lọ yẹn ni gbọ́dọ̀ ṣẹlẹ̀. onírò àkókò. èyí ọmọ aláṣẹrẹ òde. ọba kejì ọba kẹta ọba kẹrin ọba karùn ọba kẹfà ọba keje. gbogbo ẹgbẹ́ ẹjẹ́ àpẹyìndà sí. ibi lẹ kọ́ ìdílé náà gẹ́gẹ́ kọ́ ìlú kò dá gbogbo ilé ọmọ kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ tó wà náà. tó bá jẹ́ láì gbèsè ó tí ẹ ní ìwà padà sáà ní ìwà ṣe láti ṣe pẹ̀lú àwọn ọmọ èyí tó túmọ̀ sí pé ọ̀la lọ́jọ́ mẹ́sàn-án yẹn máa pé. ẹgbẹ́ pípọ̀ ọ̀hún ọ̀pẹ olúgbòde. ìyá sí láti ṣe láti lóhùn lọ́dún tí wọ́n bá sì lè rọ́dún mu àgbè ní ìsìn ó yóò ṣe kábíyèsí ẹgbẹ̀jú rẹ̀ ẹgbẹ̀jú ẹgbẹ̀rúkèdè ẹgbẹ̀rúkèdè ẹgbẹ̀rúkèdè ẹgbẹ̀jú. kábíyèsí mo jẹ ẹsẹ mu ẹgbẹ̀rúkèdè ẹgbẹ̀rúkèdè ẹgbẹ̀rúkèdè. jẹ́ tó fẹ́ fẹ́ wò. bẹ́ẹ̀ lọ láti jáde lọ́dọ̀ wọn. jáde mo ní tẹ̀lé yìí mo bọ̀dá mi ti dé bọ̀dá <laughs> mi ti dé. ẹ ṣe wọ sọ fún mi kò gbọ́ láti ibi ní kòsó tí ibi tó sí lọ́wọ́ náà. kọ́ bọ̀ o nígbà tó bá lọ. mo ti sanwó fún ẹ. owó oṣù mo ti sanwó fún ẹ. wá ju fáwọn gọ́ fáwọn gọ́ ọlù lọ́tọ̀ pọ̀lọ̀ àlọ́sì àárín fábà yìí tọ̀rọ̀ mọ́ fi eré pépé o mọ́ fi dùgbére bó bá ṣe rí mi kó wí ìwọ́ra mọ́ àwọn àlọ́gbẹ̀rẹ̀ wàá lò bí táwọn bàbá fẹ́ wọn lójú àbí ìta àfẹ́ báyìí báyìí ní wò. wa láti ṣe. bàbá tí bàá gùdì ni tọ́wá jẹ́ pé akẹ́kọ̀ọ́ tó lù tèmi báyìí èwe ibi fábà mọ́ mi ara kábíyèsí ti yá mi. àwọn ló ń tẹ́lifù ẹ̀dá ilé agbègbè ọlọ́ọ̀ni yóò kí náà mọ̀ ọ́ lójú ọ̀fọ̀ dà sí ẹ̀kọ́ yàtọ̀ tèmi. àlùfáà ọ̀pá mi omi dá tí ò tí ì bọ̀ àyè bá mọ́ bàbá. ọba ẹ̀rọ tó ti fọ́ dànù tó ti tí wọ́n rà fọ́ rẹ̀ wọ́n wà ló sọ̀rọ̀ lé lórí. àṣepá please ẹni mú kó yọjú sí mi ó dẹ̀ ní ìdí pàtàkì tí mo fi ní kó yọjú sí mi. kí ṣe kò sí kábíyèsí. ah ó wà mo mọ̀ pé èmi àti ẹ̀ yàtọ̀ sí ó jẹ́ olóyè láàfin ọ̀rẹ́ tún ní wa láti kékeré. mo mọ kábíyèsí. mo pé àtijọ́ lọ sí yunifásitì kan náà. yes. mo wá wòyàn náà náà mo gbọ́ pé irú ìrànlọ́wọ́ tí mo wà yìí ta ni mo lè kojú sí i ọkàn mi ò lọ sọ́dọ̀ ẹ lórí àfiwọ́. Ah. Ah, eh, eh, kábíyèsí ní àgbọ̀rọ̀ lọ eh, ẹ̀rọ àdàbíà kò sí nǹkan tí ẹ fẹ́ látọwọ́ mi tí mi ò ní ṣe fún un. àtijọ́ máa gbọ̀n ọjọ́ ti pẹ́. ti pẹ́ mo náà sì mọ̀ pé kò dáa kí n bá àárẹ̀ yìí lọ bí mo máa jẹ orí mi. náà jẹ orí mi bá ara ẹ lọ. ẹni adífálà wa wò ó yẹ fáwọ owó sọ́tún owó n kò sí nǹkan kan àfi kàgbẹ́ bọ̀. ìrántí fáwọn èèyàn. ìjọba sọ ǹjẹ́ báwo ni tẹ̀bọ̀ àbí ayẹ̀bọ̀ ṣáàlè gbéra ẹ̀ àwọn bá ní àfitàbáwọ̀ rí ọmọbìnrin tí ó ti mọ̀kùnrin rárá wọn náà sì wọ́n rú àwọn ọmọ tó wà lóde òní àwòyá yàn yàn yàn ọmọ wo ni ò tí ì mọ̀kùnrin lóde òní. Ah, èmi lérò wípé wọ́n pọ̀ ní ìwà yìí àwọn ọmọ kéékèèké obìnrin náà ti mọ̀ ká. ìbàjẹ́ ti wá fún ìlú wọn ti tọ́ wa sọ́nà. Ah, ti dàgbà náà. ní àdìpọ́ làbà tó ń gbégbá gbéfà gbé kalẹ̀ àṣìpà tábìlì sí ọmọ rẹ ní fáwọn ọmọ ọmọ bá ní pa. Ah abẹ́rẹ́ ìbọ́lọ̀ tí ń ṣe orí ẹ̀ ó ṣe wá jọmọ ọ̀rẹ́ mi gangan gangan tí ò ní fún mi níbi ọ̀nà rárá fábà mú àbí kí ni. bẹ́ẹ̀ ni kábíyèsí. kábíyèsí mi ò mi ò kó àárín dáadáa ẹni. kí fálá ìwọ náà bá ń sọ kó yé e. àṣìwà tí ò bá sí ìlànà fádà tẹ̀lé nígbà tí ifásitì tó aṣọ náà wípé lábísí tọ́ra àyẹ̀wò dáadáa fínífíní àrí pé kò tí ì mọ̀kùn hmm. àwa ni wípé kó bá ní gbé ètùtù lọ́ba tán. àrífàlà fún òní pé ìka yẹn. ìka ò jẹ́ ṣé tiẹ̀ bẹ́ẹ̀ ọdẹ ńlá nu sọ nígbà tí ìwọ dáfá ifá ò títí kò ṣe mọ́ ọmọ ọmọ ifá ò ṣe mú ọmọ ti tiẹ̀ ṣé bó lọ́mọ ọmọ ọmọ tí ò tí mọkùnrin ṣé bó ní wọn ó wá kò nílé ẹ̀ ó yẹ wọn ju tìrí ó wá rìnrìn àjò tó pọ̀ kó ló wá kanlẹ̀kùn lé mi ah! adífálà ó fẹ́ pa mí. àṣepa kó o sì máa wọ ọ̀rọ̀ orí báwọn o. báwo ló ṣe rí o. ìlànà tí ifá fi ilẹ̀ ìyá tẹ̀lé òṣìṣẹ́ ìkankan tí ó sọ̀rọ̀ fẹ́rẹ́ la di ẹ̀bẹ̀ ọkọ̀ ìmọ̀ tó bá ti gbé tutù tó sì gbé lélẹ̀ báyìí lọ́ba tán kò jẹ́ mọ́ kú. bẹ̀sẹ̀ ń bò mí wọ́n mọ̀ pé gbogbo ọmọ ìrètí ni wọ́n ti bímọ èyí tó sì dọ́kùnrin ní ìfà ọ̀mọ̀kùnrin báwo sì ń wọ́n mọ̀ tí lábísí bá kàn sí gbẹ́gbẹ́ lọ fẹ́mi làdí ẹ̀bọ̀ ìkọ̀ tó bá tún sọ̀kọ bẹ́ẹ̀ ó ṣe jọ orúkọ ọmọ mi ní ìfàmù ó máa tún ìfádà o ó máa tún irú ẹlòmíì ló gbọ́dọ̀ mú nínú ìlú yìí ifo ní mú ọmọ ti tèmi kábíyèsí mo sọ́ọ̀rì láti sọ kò lè pọ́síbù ah, kò lè pọ́síbù mi ò lè ṣe. àṣìkò àjọ ẹni ẹni kábíyèsí mo sọ́ọ̀rì o. Ah, ah. mo ti gbọ́ tiẹ̀ àbí mo ti gbọ́ tiẹ̀ wọ́n ṣàjọpọ̀ ṣé o rí ò tí ì sọ délẹ̀ ní lórí oore tèmi sọ pé kò ṣe fún mi yìí oore tó máa múnú ẹ̀dùn títí láéláé wà ní torí òun kì í ṣe lásán o. kò yé mi kábíyèsí kò yé mi ibi tẹ́ ẹ̀ tọ́yìn o. sórí bọ́lájí ọmọ rẹ̀ ó kúkú mọ̀ pé mi ò láròlé mo ní ìjọba nílẹ̀ yìí tèmi bá gbèsè. kọ́nà jésà. oore tó fẹ́ ṣe fún mi. bẹ́ẹ̀ nǹkan tèmi fẹ́ fi sọ fún ẹ ni pé kí Bọ́lájí ọmọ tiẹ̀ since tèmi ò lọ́kùnrin kò jọba nílẹ̀ yìí tèmi bá gbèsè ìyẹn lè rú ọkàn tèmi ò ó jẹ́ pé àti rọ́dìmọ̀ tiẹ̀ nínú ìjọba nílẹ̀ yìí níṣẹ́ mi ò ní ìyẹn wà ṣẹ̀ṣẹ̀ máa ṣọ̀rẹ́ ẹ̀ àti mọ ẹwà bọ̀ ti pẹ́. wọ́n jẹ́ kó báyìí o. kábíyèsí ẹni tó bá pẹ̀lú gbogbo ìtẹ̀sọ̀kalẹ̀ kábíyèsí is there going to be any written agreement between you and you? ọ̀pọ̀ ló dàbí kó wá important sí i. àṣepa ṣípàjọ kàwé ni irú nǹkan báyìí kò kò lè fẹ́ ṣẹlẹ̀ láàrin wa kó má sí written agreement document láti wà àṣepọ̀ you will bring your lawyer and I will bring my own lawyer wọ́n dẹ̀ append signatures wọ́n torí bí wọ́n tójú iwájú kò ní sí àríyànjiyàn ó jẹ́ ọ̀pọ̀ tó ń rìn kábíyèsí máa bẹ bọ ebi bẹ ọsẹ ọmọ mi àgbẹ bọ ah. ẹ fọkàn balẹ̀ ọmọ mi àgbẹ. àmọ́ lọ́rọ̀ lóòótọ́ ó tó kò bẹ̀rù nítorí nǹkan bẹ̀rù ni. ṣùgbọ́n ọmọ tó fẹ́ tí mo ṣe ọmọ ẹgbẹ́ mi fẹ́ dénúdénú. ẹbí ni bàbá ẹ mi ò lè rí mọ́lẹ̀ kí n kò tọ́kọ̀ bọ̀. sórí ọ̀rọ̀ ẹlẹ́gbọ́n tèṣì. mo ti ṣèwádìí mi fínífíní wọ́n dẹ̀ ti jẹ́ kó yé mi pé kò séwu ń bẹ́ẹ̀ o má bẹ̀rù má fòyà àti pé pàápàá kábíyèsí jẹ́ kó yé mi wípé tó bá ti lè bá wọn pẹ̀kọ́ yìí ìlú òyìnbó ló ti máa parí ìwé ẹ̀. ètò ni. ìbáyọ̀ ni àwọn dáàdi síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí ò sọ pé o máa bẹ̀rù sẹ́yìn náà rí mi bẹ̀ adé tí ọmọ mi síbẹ̀ èmi gan ò fẹ́ pàdánù ọmọ máa bẹ̀rù. jáde ẹ̀rù ń bá mi ò ẹ̀rù ń bá mi ò ẹ̀bọ yìí á ẹ̀bọ ẹ̀bọ mi ní. ṣé o fẹ́ lamẹ́ríkà yìí. jáde amẹ́ríkà tó wà ní ẹ̀yẹ náà rẹ̀. tó bá ti ní pé o fẹ́ lọ kàwé rẹ̀ pa sáré ìgbé kó sí ìgbà tó máa fi dé ẹ̀rọ ní ìlú fẹ́ẹ́ ní débi tá a ti sílẹ̀. Ẹ̀wọ̀n fẹ́mi lè kọ́kọ́ sí lẹ́nu. Délé Ògùn dípẹ́. Ẹ̀rí bó ṣe rí ní fọ́tò. Wọ́n fọ́ ìgbọ̀n sí. Wọ́n náà sọ bẹ́ẹ̀. Tó bá dá Amẹ́ríkà gbogbo ẹ̀kẹ́ ẹ̀ ló máa yọ. Gbogbo ara ẹ̀rọ àyà á máa jọ̀ lọ́nà. Atlanta lọ́mọ ń gbé. Lọ́nà lọ́mọ náà. <laughs> tous tous aussi, ici, ici, pas Pas Non. fact i'm really happy ṣe rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta tí ara yín ti yá dáadáa yìí everything ti change gan-an in fact this is the real face of my own father Adékúnlé Adégbòróyè. ṣé èyí fi kábíyèsí ló ń ṣe ẹ báyìí. Hmm, bí adájọ́ ló kọ́ ni wọ́n ṣe báwo ṣe ń mú báwo ṣe ń mú báwo in fact èmi ni mi ò dojú. bí ọ̀rọ̀ kábíyèsí ṣe yá àdúrà tí wọ́n á gbà náà nìpín ó kúkú ti ṣe kó ló mọ èkó gbé mi lọ. Mm-hmm. ẹ jọ̀wọ́ ẹ̀yin àǹtí ẹbí mi fọkọ mi lẹ̀ o kí ló kàn yín lẹ̀ èmi tí mo lọ́kọ gan bíi ti ẹ̀kọ́ tó gbogbo ti lẹ̀ fọkọ mi lẹ̀ lọ́kọ mi. ẹ̀rọ ṣe rí ojú kan ṣògo mi kò kò lára mi. sọ sọ ọ̀rọ̀ ṣe fún mi òjòjò lásán ló fẹ́ ṣe ògbóni àkókò lára tèmi lè ọlọ́run ṣeun ọlọ́run ṣeun torí náà ẹ ṣe o abẹ ti ń ju wú. ìwọ ìgbà wo ni wọn fẹ́ padà ní sùúrù àbíṣe àti ìyá. ẹ wo kábíyèsí ẹ wò yín mi ò tí ì padà o mi ò tí ì padà mo ní láti fa ọmọ yín díẹ̀ ara yín lé. wọ́n ara mi ti le ó ti le kọ̀ọ̀kọ̀ọ̀ wo ó lọ sí school ṣé ìwọ ló fẹ́ wẹ̀ fún dáàdì mi àbí ìwọ ló fẹ́ jókòó sọ fún màá fún olóúnjẹ you are going back to school. ó máa miss àwọn lectures máa lọ ọdún àti òṣùpọ̀ ìlú ṣé ó sọ ọkọ ìgbà ṣe wá ṣé ó ti gbọ́ sí ọ̀. ara wọn ti le kókókó. Daddy, I'm so happy. Hello, happy. I'm happy. Kúnlé Láyọ̀. Ẹ ẹjọ ẹ̀yin olóyè ẹjọ ẹ lọ dúró dè mí ní palace ẹ má bínú ẹjọ. ọ̀tún. kábíyèsí. àsìkò ojúmọ̀ kan rè kí ló dé àsìkò orímọ̀ kan yìí. èyí ti jẹ́. àrẹ̀mọ ti dé tó òun wí yìí àrẹ̀mọ ti dé tó òun wí yìí ó kò mọ lè jọba lọ́la ó mọ àrẹ̀mọ ni kò mọ lè jọba lọ́la. tó yẹ kí ni. ṣe agirimẹ́ǹtì tó wà lẹ́yìn láàrin mi àti àṣìpà. lórí ilẹ̀ ìwò. ọ̀tún ṣé èmi odidi ọba wọn tún mọra lẹni agirímẹ́ǹtì ah, tá a ṣe tí a pe lọ́ọ̀yà tó sáì pé ọmọ àṣepa ni ó jọba tèmi bá gbèsè torí pé èmi ò lárẹ̀ mọ́ àrẹ̀mọ lórí wọn náà ń kọrin bó ti dé yìí o a ti ṣe. kàbíyèsí. how do we do it. ṣé ìyẹn lè pè lágbèmẹ́tì tẹ́lẹ̀ tọ́ bọ̀ wí. lọ́ọ̀yà tèmi sáì lọ́ọ̀yà tiẹ̀ sáì kábíyèsí ẹ pátì òdì àdáni ọ̀nà oko a máa yí padà ká tó sọ̀rọ̀ ẹnu. Ah! ẹ ẹ ẹ ọ̀tún tásìpá bá lọ kóòtù yóò wé bẹ́ẹ̀ni kábíyèsí ìwé wà lọ́wọ́ kábíyèsí àtàsípa àti ìlú owó rẹ̀ ẹ̀ dáadáa mi. Hmm. ti wọ̀ kan sí dùn àtàwọn agreement kan láàrin ibi àti kábíyèsí wọ́n fẹ́ kó go through it. No, no, no, no, daddy, daddy, daddy, daddy, please stay with me. Daddy, no, daddy, no, no, daddy, daddy, stay there, daddy, stay with me, daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy, daddy. waiting for you. Come oh, on. Anyway, Màmá ẹ̀ ti sọ́nà ó ní you bá máa a ní dẹ́ni fọlá dọ́là fún ẹ̀ṣẹ̀ tẹ Adébọ̀wálé mọ́mọ́ lára the other day tá à ń sọ̀rọ̀ Felix Adébọ̀wálé lọ àná Adébọ̀wálé báyọ̀ kábíyèsí kábíyèsí kí ni wọ́n mú adéètò tí wọ́n lè sí pa Adébọ̀wálé. Ah, Adébọ̀wá ah, sí palace ní for me jàre wá jàre. bọ́ọ̀ mo lọ ṣe tí mi fẹ́ pàṣẹ jùsọ̀ kí ọmọ lọ kakọ ibi òfin kọ́mọ sí àbọ̀bá yìí. bàbá kò ṣiṣẹ́ àbọ̀ dára yín jàre. àti mú bàbá rẹ̀ àti mú bàbá ṣe bàbá ti dùn lọ́rùn. àti ọlọ́ọ̀sẹ̀. bàbá yìí mọ ó wà ní kọ́kọ́rọ́ kan tó bí yín ajá jẹ́ o. kọ́kọ́rọ́ ìwú. bá a ṣe mú fún bàbá yẹn tọ́ báyìí lọ́mọkọ jáde láti inú ilé. a dẹ̀ mú fún mú fún ayin sí lára ọlọ́run ọ̀dẹ́ ìṣí ó kàn gbọ́n bọ́lẹ̀ ni o. ọlọ́run kàn gbọ́n bọ́lẹ̀ lára ẹni bàbá kò yé mi. nítorí mo dó ta fẹ́ dọ́rùn láti báyìí mo fi kí n máa sáré bọ̀ mo sáré kàbàkàbà débi ni ẹ mú sí ọmọ ńlá. a mú sí gidi a mú yáyin pa. ara àbúrò mọ́nà. kò tẹ̀ jẹ́ mi ó dúdú ó ga. ọlọ. sí èso ọmọ rẹ a ṣe pariwo ọmọ kòró rẹ ọrùn rí rẹ kò sí àlà kò sí nǹkan. mọ lọtí ẹ mọ lọtí yìí ẹ mọ lọmọ rí yìí mọ mọ ẹ dọkítọ. bàbá ìjà kò dún o. òun kàn sí ọ kí ló dùn rí. ẹ fi máa jẹ nìyẹn. ọtún èmi àti àlá agreement ó tó wá gbé ọmọ wá sínú ilé. bẹ́ẹ̀ni. ẹ ẹ ń bọ. àmọ́ ìwọ náà wo bí situation ṣe rí ń sìn ọ̀rọ̀ tá à ń sọ yìí nǹkan tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ nígbà tẹ́mi pẹ̀lú ẹ̀ àjọ wà ní ọ̀dọ́ ní kékeré ló ti ṣẹlẹ̀ ó tún wá gbé oyún yẹn dé ó wá sọ pé òun fi bí ọkùnrin èmi rèé gẹ́gẹ́ bí ọba mi ò láròlé kí ló fẹ́ kí n ṣe ṣé kí n ní kó gbé ọmọkùnrin padà síbi tó ti ń bọ̀ ni. kí ni ìyẹn já sí kí ni ìtumọ̀ yẹn o ò láròlé ọmọ tí mo bí fún ẹ kọ́. ọmọ dáadáa ni wọn ọmọ olóríire ni wọn àmọ́ obìnrin ni wọn. ìbàdàn jóbìnrin kọ́ sọ́bìnrin ò lè jà lólé ni. obìnrin ò lè jà lólé ńlẹ̀ yìí. wọ́n lè bẹ̀rẹ̀ látòrí tiẹ̀. wọ́n lè bẹ̀rẹ̀ látòrí tiẹ̀ nílùú èkìtì obìnrin jẹ́ regents débi pé ìlú èkìtì kọ́ la wà yìí wọn ò ní gbà ìlú ò ní gbà ọkùnrin tí wọ́n gbé dé ìlú lè jẹ́ kí ọjọ́ ọ̀la tèmi gan gúnrégé bẹ́ẹ̀ ni. ọmọ tí mi bí fún ẹ kò lè jẹ́ kí ọjọ́ ọ̀la ẹ kó they will marry and go. jẹ́kulẹ̀ òun bí mi nínú nítorí pé ẹ̀mí àṣà àjọ agreement ló wọ̀ bẹ́ẹ̀ ara mi lè gbóná orí mi lè gbóná gbogbo ara mi ló gbóná. bẹ́ẹ̀ ni sọ fún ẹ. má jẹ́ kí orí ẹ gbóná. ó ti gbóná rẹ̀ yìí. torí pé ó ti gbóná rẹ̀ yìí. ó wá gbé wá sí òun sọ fún mi pé ìwò láròlé kí ni tiwọn yẹn kí ló fẹ́ mi sọ ṣé èmi ni wọ́n ṣe ọmọ ni ọlọ́run tó bí ọmọ tó ní kí n bí ọmọbìnrin fún ẹ ó mọ̀ wípé ọmọ ilé ìjọba. bẹ́ẹ̀ni sórí ọba lọ́lá tán gbédè yìí èmi ò lè jẹ kàn gbé padà kò dé sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe wọ́n ti gbé àrólé mi dé ọba lọ́la ti dé ẹni tó máa gorí oyè tí n bá gbèsè ti dé débi pé má jẹ́ kí wọ́n gbé lọ ah! bẹ́ẹ̀ ni. ó ń jí àmì. ó dáa ó ń jà mí ó ń jà mí bẹ́ẹ̀ ni ọlọ́run má mú jẹ́jẹ́ fún mi kí ló mú jẹ́jẹ́ fún mi fún dá dákúbẹ̀ kálẹ̀ hmm. dákúbẹ̀ kálẹ̀ ah, ṣé mi ni mo sọmọ ni tó fi sọ fún mi tó wù wọ́n láròlé hmm. ọmọ tèmi ò kì í ṣàròlé kí ni kan tó sọ ṣé mi ni mo sọmọ ni má má jà mí mo sọ fún ẹ má jà mí ṣé mi má jẹ ah. jẹkunlé má jà mí má jà mí rárá ìwọ̀n ah, gbọ́dọ̀ dé bọ̀ wá ń bí báyìí ọmọ tí mi ò fojú rí rí mo bá wá débi báyìí. òbí rin kí ló yí. Hmm, wọ́n kíra mi ni wọ́n kí bàbá bàbá mi ni wọ́n gbá rú ẹ̀ rí. owó rẹ̀ ni pé òní lọ́mú ọ̀rẹ́ ni kejì èmi làkòtà gírí ẹ̀pọ̀ dàmúdàmú mo dàmú onílé mo dàmú ọmọ àlejò ọmọ àgbọ̀ ọmọ àgbọ̀ ọmọ àgbọ̀ ọmọ àgbọ̀ jù òkìkí ọ̀la ṣe bí ẹni gan ọmọ ọmọ ṣe ló ń dìbọn ọ̀yà. ṣe ra yín léṣe. Ah, ah. ṣé nítorí pé kábíyèsí bí ọmọkùnrin kan síta ní ṣe wá ń ronú tó tẹ́lẹ̀. Hmm. ṣé rí ó yẹ ká máa dúpẹ́ ní olórí ẹ̀yin inú tèmi ti ẹ̀dùn torí mi lọ́ọ́ gbọ́ ọkùnrin tẹ́lẹ̀ ká tẹ̀ sọ pé mi ò rí rí ó yẹ yín àti mi inú mi dùn. mọ̀mísí mọ̀mísí mọ̀mísí mi ò fẹ́ kẹ́ fi ronú ṣe ra léṣe mi láì bẹ́ẹ̀ ṣe ronú mọ̀mísí ẹ ẹ dẹ̀ mọ̀ pé yìí nìkan la ní à ń lélò mí. ẹ wọ ẹ wọ ẹ jọ ẹgbẹ ẹ ní kẹgbẹ kúrò bí ti wá ṣó ti yẹ tẹbá òkú ẹnu yín dùn ẹ lọ gbọ́ lórí kẹ máa káàkiri bẹ́ẹ̀ ni hmm. ṣé ẹ̀yin ò mọ̀ pé kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ni kì í jẹ́ síbáwá tọmọ kó má làálàá ṣé torí kó jẹ́ pé ìyá yín kọ́ ló bí lè wá sọ pé inú yín dùn kìnnìkan kìnnìkan ìgbà náà kọ́. bọ̀ mọ́ mi oyè yóò kúrò nílé wa. adégoróyè náà ló mọ̀ máa jẹ́. mo mọ̀ nǹkan tí mo sọ náà nìyẹn pé kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá ẹ̀ẹ́dó ẹ̀ẹ́ tí ẹ̀ ní òye ẹ̀ ní làákàyè nǹkan tí mo sọ ṣá. o is our brother àṣà lè dínà ẹ̀ mọ́. ẹ lọ sí iléeṣẹ́ mọ́mọ́ wọn ọ̀kẹ́ máa lọ sọ káàkiri lẹ̀. olórí ẹ̀wọ̀ ẹ ṣáà máa ronú ẹ máa ronú ẹ̀wọ̀ ẹ̀kúra ikú mi ẹ̀kúra ikú mi o ẹ̀kúra ikú mi ẹ̀ ń bí mi bí ẹ mo mẹ get try láti ọ̀dà ta. ṣé tí dùn dùn ìrì mo ní kẹ́ dàbí ṣe wo máa orí mi gbóná pé wà tó bá tún pòròpó kì í sí àlè o. Are you okay? Are you crazy or what? Stop following me! Go back! Are you mad? Come on. <laughs> one why I Guess what? ọ̀ràn yìí wàhálà máa lè lé ìdó wà lẹ́yìn. ẹ wo lẹ̀kẹ̀ lọ́wọ́ ọmọ yìí. ọmọ ọba wa ni. ọmọ ọba ló wà ní báyìí. dákun ọba wo ti bó wò ni. Ah! ẹ wo ṣé kí n bá tọ́ yìí èmi ń lọ. ó ti lọ ọmọ lẹ́yìn o. wọn kó jágba jágba. ẹ wá ẹ ẹ dúró mọ. ó ah! dákun ọmọ mi ó ti kájọ pé kí ni ẹgbẹ́ lé mi lórí. àmọ́ wọn náà tó ń lọ ní òní kí náà ẹ wá. mo ń bọ̀. ọmọ ilé yẹn. ẹ̀yin náà. ọmọ ilé yẹn. wípé kábíyèsí ní àrẹ̀mọ ń ta tá a bá sì fojú inú wo ó tó jọ mélòó kan ní ìsìn torí àpèrè kábíyèsí ti ṣòfò wípé kábíyèsí wa tó ń ṣiṣẹ́ wọn lárẹ̀mọ ń ta kábíyèsí a máa tẹnu mọ́ ọmọ àwọn òní pẹ́dé ọmọ àwọn òní pẹ́dé àrẹ̀mọ àwọn òní pẹ́dé àmọ́ kú ọ̀dọ́jọ́ àrùn òdóṣù kò sẹ́ni tó mọ̀ pé bí ó ṣe yá kábíyèsí rèé ẹ wá rògbà tí kábíyèsí ti lọ ó ní orí àpèrè ti ṣòfò ìlú yìí sì wà àkọ́mọ́nù lórí wọ́n yìí sì jọba àrántí ọ̀tún ní ìyálóde rè ní tí ẹ ń jẹ lọ́dọ̀ ọ̀tí ẹ̀rọ ìyálọ́jà rè lókòsì òsì ńlẹ̀ àtàwọn olóyè tó kù ìdíbò tá a ṣe wá fẹnu kò pé kí lẹ ẹ ṣe bá wa ṣe tárẹ̀ mọ́ fi tètè máa bọ̀ nílé ẹ̀yin ìyá rẹ̀ ẹ sì ní bọ́mọ yín sọ̀rọ̀ tì ẹ dákun àfẹ́kọ́ pé ní kíákíá ńlá fẹ́ kẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ kó lè mọ̀ padà bọ̀ lórí àpè bàbá rẹ̀. ọ̀tún mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ ìmọ̀ olóyè kí kábíyèsí tó wàjà ni wọ́n ti máa ń tẹnu wọn lóòótọ́ hmm. wípé àwọn fẹ́ kárẹ̀ mọ́ wálé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ mọ̀ fún àwọn ọmọ ìsìn ó máa bẹ̀ wọ́n wọ́n máa lọ ah, bẹ̀ wọ́n. ọmọ kọ̀ǹpútà. Ah. Hmm. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ó ti di dandan kó wálé. Hmm àyè bàbá ò gbọdọ̀ ṣòfò àbí òdì dandan kan wá ní àbísọ gbogbo alájà mọ ìṣẹ̀ṣe ilẹ̀ wa wípé dandan ni kárẹ̀ mọ gorí ìtẹ̀ àwọn àbí ẹ fi dá mi máa bá sọ̀rọ̀ ká tó ríjọ́ méjì mẹ́ta kan lágbára ọlọ́run yóò ti padà sí i. nínú owó dùn ẹ wá mọ̀ jẹ́ ọ̀pẹ ní ká máa kóbó àbí bò ní ìyálò dé. ìyá wa ọ̀rọ̀ ń tù wá lára ó jẹ́ kí ìwọ pè é ṣe wá ní gbogbo nǹkan tí bàbá olóyè ti mọ̀ sọ etí hmm. gbogbo wa fẹ́ kò sí ní bẹ́ẹ̀ ni hmm. kẹ wá bá wa ṣe ní kọ́mọ kiri má jẹ́ púpọ̀ ẹ ṣeun kọ́mọ pẹ́ kọ́mọ pẹ́ rárá. èmi gẹ́gẹ́ bí ìyá lọ́jà ètò tí ń tò ètò tí ń tò hmm. torí a ti ń múra a ti ń gbáradì kódà àwọn ará ọjà gan-an wọ́n ti ra aṣọ wọ́n ti máa ṣọlọ rẹpẹtẹ èyí ni kí wọ́n bá a ṣe ní kíákíá. bẹ́ẹ̀ ta obìnrin. ìmúra tí wọ́n bọ́ ọ̀gá ẹ dákun ẹ ṣe ní kíá. àdójà ti lọ máa ṣọ. Ah! ọ̀dà ni ọ̀pọ̀ bá wa ń bọ̀. àbí ọ̀dà ni ọ̀dà lọ́mọdégbẹ̀ ẹ̀yẹ gan kọ̀ yẹ kẹ́ ta inú ilé ló yẹ kẹ́ wà. kí ló ṣẹlẹ̀ ṣe kí which one you love me i love you too jọ kí ló tún ṣẹlẹ̀. What? What else do we ah. need? You are killing me! You are checking me with your love! The world is not about me and ah. you alone! It's about other people too! If you truly love me, then you will be killing me like this! He knew he was sitting on a ticking bomb already. Get out! Um, oh, yeah. Clear the game and go to bed. But it's not yet my bedtime, Mom. Will you leave my room? This is what I go through every day of my life. Maybe we should just say that this woman loves you so much. Irú love èwo nìyí? Irú love a woman ò ń ṣe ìfẹ́ náà nǹkan míì ni. Tiwa lábọ̀ kù ni ẹ. Yes! Òfófó mi ò máì! Òfófó mi ò máì! Tọ́ba tún tọ́ba tún fi sílẹ̀ máa tún tún fa. Tọ̀tọ̀ tọ̀run ni mo fi wọ wedding ring tó fẹ́ pa mí ni. See, ó ti indulge nídìí jù ṣáwa náà níyàwó lé ni we are married men as well. please you know i love you. madam kí ló dé ṣe ń deflate tire mi what have i done. owó check tó mú wọn fún wa three million naira tó fi tó fi wọn appreciate mi pé mo bá wọn ṣe mo sọ fún ẹ pé bí pa mí. i think she has a disorder. mọ́mí ìsúkọ̀ mi ló fa náà ẹ lè má ṣe kó bí màá fi three million naira tó sì súkọ̀ mi. Ah ọwọ́ epo ni àbí àìrówó rà. ẹ wo in thirty minutes time ó lòun máa dé ẹ̀yin bèbè wa máa lọ. wọ́n mi tó bá jẹ́ pé ẹ̀yin náà lọ bí mi ẹ ṣáà ní máa wò mí wọn kó bẹ́ẹ̀ máa ṣe níbẹ̀ yẹn. ó fẹ́ máa ké ojú ẹ ti sáré pé o ti fẹ́ máa wá mi lójú are you not a man? hey, you don't interrupt me when I'm talking. este huevo. mo ti kẹnu sí mi àfi bó ṣe di wípé kí n bẹ bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mo láìkẹ ṣé títẹ wà ní mi ò ní ni àbí wà. yétúndé gbọkọ lọ́wọ́ ẹ àmọ́ màá wá fi yé yétúndé pípẹ́ ẹnìkan kì í gbà kàtà lọ́wọ́ agídí. ẹ ẹ fún mi ní one thousand naira. ẹ jẹ́ bá máa tọrọ owó kú dáná. ìyẹn mi mọ́ kó sí kí kó sáṣọ àlà mi. ìwọ náà tún fi géètì mú mi lọ́wọ́. kò dí mi níbi òdì. grandma kìlọ̀ gbẹ́kìlẹ̀ jù. olórí burúkú ni ẹ. àgbàyà onígò wèrè. wẹ́n ní public place. bó ti já fún public place. má tiẹ̀ sódò. ọmọ tó ń sọ̀rọ̀ rẹ̀ yìí ti ká sọ àgbà mọ́lẹ̀. wọ́n ní àgbà kan ló ń bẹ ìfira. arábìnrin àgbàlagbà kan ló wà níṣẹ́ ọ̀rọ̀ yìí. kí ló dé tẹ máa ń bẹ̀rù àwọn àgbàlagbà ṣé bá gbàlagbà lẹ́yìn náà. ṣé wọ́n rò pé gbogbo ẹni tó ń jọ́sìn fọlọ́run lè yan olóhùn. tó ń jà ẹ́ lórúkọ jésù ó ṣẹ́ lónìí wọ́n ìwọ ti ṣẹ̀mí lónìí ó ti ní sórí rẹ mọ́. màmá mi ló wà ní ọ̀rọ̀. yé jésù. yọ́mẹ̀ lọ́gbọ̀dọ̀gbà tó mú ṣe mí. èmi kọ́ ló ń ṣe yín o. ẹ dáríjì wa. dá sani sata. ó ní kó sígbà ẹ̀rù ń bà mí ọ̀tọ̀ ń bà mí ẹ̀rù ń bà mí àwọn tí ń bẹ sí ìlú ó dá gbé dáadáa nínú ìlú ìlú àgbọ̀ àpẹẹrẹ àpàrọ̀ akéròjà kò ní olè àwọ. gbogbo ètò ti tó wòye ọ̀la báyìí kọ̀bọ̀ dálé lókun. ṣé gbogbo ètò pátá lè sí. ètò kan yìí tó yá sí fọba ńlá sí sí tó nìyí ah! <laughs> ṣé gbogbo ẹ ti tìyànjú. Ah, ah, olóyè hmm? àìsàn méje àwọn gbogbo ètò kò sí wàhálà kankan. Ah, ọkàn mi tẹ̀sẹ̀ báyìí àìbí tá a fẹ́ gbé obì sí. obì ti wú mẹ́. kàrò kó mọ ló. ẹ ẹ ti mú dátà sọ̀rọ̀ gàdá tó tó fún wọlé. ẹ lóye ẹ fọkànbalẹ̀ ìjẹ́ ìdùnnú àti jólókù. padà o kò tó ní technology inú yẹn múra sílẹ̀ o ṣé ìwé rẹ̀ wà lẹ́yìn ilé ò ní pension money tó bẹ fún yàn family kan máa jìyà ni tí bá ṣá bó ṣe wà yìí ló ń ṣe èèyàn ni rárá máa fi lè bá fi ṣá agbáyé ọba yìí sọ́dọ̀ lè jì ni ètò bá dùn ní kó fún mi ní two step tí màá ní ṣàyẹn pa ẹ̀yà wèrè ẹ̀rọ bí ẹgbẹ́ ṣe ń wò mí aláyẹ ikú apáyé ni. bẹ́ẹ̀ni olórí burúkú tó kúrò àrẹ gan ni ọ olórí burúkú ayé àti tọkùn ọ kábíyèsí ọ̀gá ti bọ̀rọ̀ mo ti ń gbúrò ọmọkùnrin ti pẹ́ òní mo wá mọ̀kò lórí gbọ́ ayé àdìtò òun ni ẹ wo àwọn ìjà tó kọ́ wọn lọ gbogbo àwọn tẹ̀lé yìí fún èso màlúwà yìí àwọn olórí. kábíyèsí kò séwu o bàbá ẹ máa bẹ̀ tù. ẹ̀rù ń bà mí ẹ̀rù máa ń bà mí lórí ọmọ tó ń dà lúrú tó lóun ṣàfẹ́ jọba ó lóun dàbàlá gidi ó ti sú mi. ó ah, ah, eh, ládéhùn wà láàrin wọn àti kábíyèsí. àdéhùn wèrè wo níbẹ̀ láàrin wọn wo olóyè láyọ̀ pátì òdì àdáni. nígbà bàbá rẹ̀ bẹ̀ láyé olùrán kábíyèsí tó fi sọ̀rọ̀ ẹnu lásán ahọ́n lásán ni ẹ fi sọ bàbá rẹ̀ ti kú nìsín kábíyèsí ti wàjà ẹlẹ́jọ́ ti kú ẹ̀rí bàjẹ́. ti bàjẹ́. kókókókó kó bẹ jàre kò ní jọba kankan. gbóná ṣé ìdílé tiwọn ń jọba ni. wọn jọba ń dilé wọn. sáwọn olóyè wà lájúlẹ̀ kó wá fi wájú balẹ̀ lórí ni. ẹ má wò mí ràn o. kò lè ṣeé ṣe. ló wá jókòó ti ọmọ yìí instead ìyàwó ẹ̀ kí n tiẹ̀ padà síbi tó ti wá. olórí olórí ṣé mi mo ní kó má ní àrùn mọ́ ni ṣé mi mo ṣí ẹ pa ni àbí ilé ọmọ tèmi lèmi wà jẹ́ kí n jẹ́ wọn mọ́ ìwọ mọ́ yìí jẹ́ n jẹ́ wọn mọ́ àbí ẹ̀wà àgbà mi ni ọba àná ti gbéṣẹ́ ẹ tèmi ló wà ń bẹ jẹ́ n gbádùn ọmọ mi ìyá ẹ̀ jẹ́ n gbádùn ọmọ mi o tó bá rí nǹkan ṣe ṣé bó ní tv inú yàrá ẹ kó tó wo fíìmù mẹ́ta tán. Ah! ó bàjẹ́ mm-hmm. ó ń ṣàwọn sí ni pé ilé burú ilé ìhò wá láti lè rè mm-hmm. ṣé mi ló lọ́wọ́ fún èmi ló lọ́wọ́ fún ẹjọ́ ẹ̀kọ́ kí ni mo sọ fún ẹ ẹjọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n mo fẹ́ advice yẹn gbé ọmọ yẹn padà síbi tó ti wá ibi yóò ṣe lé ẹ̀wò ibi kan ló máa jókòó tí ṣé ìwọ ni wọ́n fẹ́ síbi ni kí n tiẹ̀ kí ló kàn ẹ́ bẹ́ẹ̀. nígbà tẹ́ tó lọ mo complain báwo ṣe báwo ṣe wọ̀ kọ́kọ́ complain. ẹ tó lọ mo complain. báwo ló ṣe wọ̀ kọ́kọ́ complain. nígbà tásìkò bá tó a ní olórí tiẹ̀ a níyàwó tiẹ̀ báwo ni ẹ ṣe jẹ́ problem ẹ̀ yá yìí. ó jẹ́ problem ni o ó jẹ́ problem kó o ti ya gbọ́ ó jẹ́ problem ẹgbẹ́ kóra ẹ kó kó láàfin ṣe ti gbọ́ ẹ kó kó láàfin ẹ tó láàfin fẹ́ láàfin ẹ kó kó láàfin. àjọ láàfin ni. ẹ gbà mí. àjọ láàfin ni kò sí nǹkan tó máa ṣe. èmi àti ẹjọ ni àfin. ah ó mà ṣe o. Ah tí ò bá sí bó ṣe jẹ́ ni bó kọ́ mi ṣe kọ lúrú wọ yìí pàápàá ó yà mí lẹ́nu. tí ò bá jẹ́ kọ́kọ́ mi gbọ́ pàápàá tí ò lo ni tí ò lójú ni ó kọlu rúgbò yìí níbi táwọn bẹ̀ tá ẹ̀ wà gbòòrò àwọn tó bẹ̀ tá ẹ̀ ó jẹ́ rúgbò yìí ló kọlu tó jẹ́ pé rúgbò yìí ló wà kọlu hmm. ah, ojú ojú ojú ọkọ mi kò bí ìròpó níran dáadáa ń báyìí. mo ṣẹ̀ṣẹ̀ rí pé ó wà lónìí ni ah. pẹ̀lẹ́ má bínú ó wà lónìí ni. èmi ò lónìí o. lọ wá nǹkan ṣe. èmi ò lónìí tí o ti gbọ́ ọmọ kan ṣe ìwọ́bí méjì ọmọ kan kan ṣoṣo àràbà tó ń mi gbọ́ kìjìkì Ah. ó lọ jókòó ṣé ẹbí méjì tí ò tó kankan. ìgbọ́dọ̀ irọ́ ló pa èmi tiẹ̀ sì níkùnlẹ̀ méjì ọlọ́run blẹ́sì ni ṣé o ti gbọ́ wọ́n ń jarolé tó bá yá ọmọ mi sì máa jarolé tí ò bá dẹ̀ wá jarolé ọmọ tó bá bí ó máa jarolé nílùú yìí ṣé o ti gbọ́ ah. bẹ́ẹ̀ ni. mi mọ̀ bọ́n ti gẹ̀ẹ́tì hùn mi mọ̀ bọ́n ti gẹ̀ẹ́tì yá yìí ẹjọ́ kí ni pẹ́sẹ̀ yín náà. èmi ò ní. báwo tèmi ṣe kàn tì yín you to go tell me ti ń ṣe àbíọ̀tì ọyẹ nà ọ ni ntí ẹ̀ ní nà ọ ń pọ̀ ọ ni ẹ̀yin jẹ́ ǹjẹ́ àṣemẹ́rì ikọ̀ kan ní màmú yín balẹ̀ ẹ̀ ǹjẹ́ kábíyèsí ọgbàdàn àbí. tí màá ti fẹ́ pa gbogbo àwọn èèyàn tán kẹ wò ó lọ ni ọ̀tún kúná olórí màá lélẹ̀ yìí àbó òrì ni ṣé tí ọba rẹ nìbọdì pa báyìí ṣé kò ṣàrà wa àwọn aráàlú ló máa pa báyìí. Ah! dùnà bó mo ṣe mọ̀ ná. ṣebí mo wá fi kàn ọ́ yẹn ni. kí ló fi hàn mí iṣẹ́ tó ń ṣe òkọ́ lápẹ̀lẹ́ dórí burúkú tó mọ̀ ṣe tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ kí n tiẹ̀ pẹ̀lẹ́ táwọn bá ń pa kò bá pàfin kí n tèmi kó tá a ti tó pààrọ̀ yẹn ẹ kí wàá lẹjọ́ orí burúkú tó ń rò. ṣé bí mo wá fi nǹkan ọ̀hún ẹ ni. ok ọ̀rọ̀ ẹ ti yé mi tó gbọ́ wo mo gbọ́dọ̀ tó kírètì tán kó tó di pé mọ́tò òde ò gbọ́dọ̀ gbàjẹ́ lẹ́nu mi ọ̀gá fẹ́ẹ́ dé tó gbọ́ kó dáadáa tó lè fi ẹ́ bọ́ọ̀sì kan jáde. later on. Let us be the last time you will ever discuss this with me Kabisi. Yeah, I know you have of the law, but this is too much. We're talking about life. nothing is too much for a king. Obanimi. Obasipadulu. Please. irú ọ̀rọ̀ rírù wo lẹ́ ń sọ gan pẹ̀lú gbogbo wàhálà kan ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ wo àsìkò tèmi yàtọ̀ o bẹ́ẹ̀ ni omi tuntun ti rú ẹja tuntun sì ti wọnú ẹ̀ ní báyìí ó dàbí fún ara mi màá yan olóyè ọ̀tún èmi láì ní waste time rárá. Turkey, you're now the new Oloyotun. orí ibẹ̀ kẹ́mù owó àti pé níbi tá a bá ti gbẹ́ lórí lè wé ti rú sẹ́ni oyè ọ̀tún kéésù oyè ìdánilọ́lá oyè ìlú ni onídìílé ti jẹ oyè ọ̀tún pẹ̀lú tẹ̀mí náà ìdílé tèmi ní ju oyè lóko sí kò sì síran bá ba ìdílé kan tó tọrọ pa wọn jẹ lórí wa hmm? ẹ bẹ́ẹ̀ kábíyèsí. ṣé lóòótọ́ kábíyèsí ohun gbogbo ló dé tó báwọn alálẹ̀ wa ló ṣe fi sílẹ̀ fún wa a sì gbọ́dọ̀ padà torí àwọn alálẹ̀ obìnrin ẹ wo orú ìdílé tèmi ìyálóde là ń jẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa. <laughs> àti wípé kábíyèsí oyè tá ti ń sọ yìí gan oyè ìlú ni. oyè ìlú ni. bẹ́ẹ̀ ni. Ah, ah. Can you all shut the f. ta ló ń jẹun tájà ń jùlù. mo pa aláṣẹ mi ò dá bàbá. It's a command. No one can decline it. olóyè bàbá rẹ o ẹni táwọn wà lọ́nà láàfin ẹ wọ ẹ̀jẹ̀ ní kí n máa bá ń kájọ máa kọ́ wọ́n nílò. àfin gbogbo wa. kí la fẹ́ lọ mú bẹ̀ ta ni wá wa ta ló béèrè wa ta ni yá wa kí la fẹ́ lọ mú ẹ̀rí wa náà fi ká lọ́dọ̀ tó ní dọ́ọ̀bù àtìgbà tí àbùkù tó ti kàn wá ìrìn àtijọ́ kò bí wa kí la fẹ́ lọ mú mọ́. láti lọ́dọ̀ fi bínú pé ọ̀pọ̀ ìjẹ́ ọ̀pọ̀ tí ọ̀lẹ́ ń bínú ọdún sí ẹni èdè náà lẹ́jọ́ òkúra. bẹ́ẹ̀ ni àjọ ọmọ wa ni àbí. sẹ́ẹ̀rì ẹlẹ́jẹ̀ àbínú sẹ́ẹ̀rì tó bá gbé ọmọ ọmọ bá yẹ ọmọ ẹ̀gúsí má dì o. bínú ẹ̀rùn bá rọ̀ inú bá bọ ọmọ lè mọ́ rọ̀ o bẹ́ẹ̀ bá sì ni wẹ́rẹ́ oṣooku yẹ bó ṣe ó ọ ká tó fi jọba a ti rókórókó nǹkan a sì pẹ̀ pàṣẹ. ẹ mọ̀ pé ikú ọ̀jẹ̀ tiẹ̀ ọpọlọ rẹ̀ ò lè kún àwa láàmú afọgbọ́n àgbà bá lò ẹ jẹ́ àṣẹ sùúrù. èyí ló jẹ́ ọmọ sọ̀rọ̀ sí wa ṣákaṣáka. ọmọdé ni ń ṣe ṣé wàá rí òun bá ń fọ ọmọdé wà àwọn wà máa fi ọgbọ́n àgbà á fi máa tọ́ sọ́nà mo fún kọ́ lọ́nbẹ̀yìn àwọn tí wọ́n ṣe alẹ́ mo fi bẹ̀ yín o àwọn bàbá wa kò bàjẹ́ lórí wọn o ẹ̀jẹ̀ àrònú o kò gbọ́dọ̀ bàjẹ́ lórí wa o ńgbà tá a bá wa kọ̀ lẹ̀ tá a lá kọ̀ lẹ̀ fún. bàbá wa elédùwà ṣe o pé àgbà òye tán lórílẹ̀ àgbà ni ní ọ̀dọ̀wọ́ yín ẹ̀yin náà lẹ́yìn ojú rẹ̀ nígbà bá wá yanjú rẹ̀ tán ẹ ké sí wa. ṣé ẹjọ mọ ń pẹ náà ni. bẹ́ẹ̀ ni àjọmọ wa ni àbí àjọmọ wa ni o. ẹ má bínú ẹ já ronú lórí ẹ ẹ dákun ẹ jọ mo fọn tí a ṣe alẹ mo fi bẹ ẹ má bínú ẹ náà dá ẹ tó kù fún mi ẹ sì ní tàgbà ni ẹ má bínú. ẹ àwọn ajáde lọ ni iṣẹ́ ti ṣe tọ́lá gbé yín lọ́nà. sílẹ̀ yẹn ló kà sí tọ́lé ìyálóde. ẹ ẹ nínú àti ẹ̀gbẹ́ mọ́tò wa. ó fi dà náà ni a mọ̀ ríra ẹ ṣe. a mọ̀ rí yín bàbá ẹ ẹ ẹ lọ àfi báyìí. Thank ah. you. tágbàlagbà rí lórí ìjòkó ọmọdé bá gbọ́ kí ó lè mọ́ni kí ọmọ yóò dá kan mọ́. bá mi bàjẹ́bàjẹ́ àwọn ọmọ lòdù tó ṣe tó ṣe ní. kí ló dé kí tó báyìí. Ah! Ah! Ah! Eh! Ah! babaláwo tó mọ fa. gbẹ̀yẹ̀mí ni bẹ́ẹ̀. ẹ̀yin lẹ mọ ẹni tí fa mú láti fi bọrí. èmi kọ́ Ifá ló mú. Ifá ló sọ Ifá nẹnu. anyway o ìjà kọ́ la bá wa o i know say gun axe no fit kill you so àti mọ àyín dání ṣètì ẹ̀yin bàbá. Mm -hmm mi mi ìbá yín àti yín jà ni ṣe rí mi rí. if no be say you blind lẹ́jẹ̀ ká rí i pé èmi gangan ló ṣe àtúnyẹ kẹ́ máa bọ̀. mo ti mọ̀ ní ìsìn. wàá lọ ń gba àwọn ọ̀gá sí ìgbà. ṣé ṣe mi. mo mọ̀ bọ́ ní ìsìn láti sin ní ti máa bọ́. ó náà máa bọ́. ẹ máa bọ́. it's too late. ẹ máa bọ́ ìmọ̀ bọ́ látòmí lọ ìmọ̀ bọ́ ẹ bá sọ ìmọ̀ bọ́.

ẹ respect ara yín màá release o àṣẹ màá dì ní. kí ló ń ṣe tó tọ́ṣà yóò bá dín náà treat her right she's the queen yeah i don't get business with you relax you don't fall. cordially welcome you to our company. Adora, must stay. Cyber criminals, the likes no one has ever seen or heard before. Cyber? Ah! Ilé ni pèsè ó láàárọ̀ kò gbà lálẹ́ kí lè rí tọ́jú ìyá yìí. Look at your boy. baba òkúta. I'm not doing this for the Department of Cybercrime and Duty Commission. You shall not die, but you'll never get well. Arm yourself! Defend your faith! Whoa! nìkan ló ń dágbé inú ilé bí léyìn tóbi tó kò ní gateman kò lọ́mọ ọ̀dọ̀ kò lẹ́bí. ó má ti jẹ́ pé àtúndà yà kò lè torí ẹ wẹ lókun o Stella wẹ lókun yé. ayé abájú wáríwárí kò bá kò. ayé. you marry me? Yes! Daddy, multi, multi millionaire! contract. <laughs> my baby my baby ooo oh. àlejò àlejò mi ooo ina zuwa. idan yarinya fuskanta kamar na taba ganta a cnn wai ana neman So who are these people? Ah, we are the people We are the people. Oyema! Don Banzane! ti báwo. wọ́n dà bọ́ fúnlẹ̀ lẹ́nu ẹ̀ wọ́n dà sí ilé ọkọ̀ ọkọ̀ padà ní. olùwọlé àgbàbọ̀ mi èmi mọ́ra àgbàbọ̀ mi. a ní ẹ máa jàjí ara ẹ kàn lówó ní ẹ máa lọ ẹ lọ máa mọ sí